tọ̀ ta ló ní ìbéèrè ká tó wà offline ok waaleykum salaam. kópa ń bẹ́ẹ̀. tó gbóná ni kó máa kọjú oró sí ọ. tọ́ mo ti gbọ́ ọyé alákọ̀ọ́kọ́ nínú nǹkan tí ẹ ní ojúṣe yín nínú nǹkan tí ẹ mọ̀ ní ojúṣe yín ni pé irú àwọn ọ̀rọ̀ báyìí ẹ gbọ́ báyìí ó sì yé yín ẹ sì ṣetán láti ṣiṣẹ́ tọ̀ ọ́ lórí ara yín ṣùgbọ́n àwọn tó so mọ́ yín ẹ fẹ́ mọ̀ wò wọ́n ràn. àwọn tó so mọ́ yín yìí àwọn sì ni wọ́n lè jẹ́ àkóbá fún yín pẹ̀lú bí ìlànà ìfi ọ̀rọ̀ détí ìgbọ́ aráyé bó ṣe wà ní bó ṣe lẹ́fù tó dé báyìí ah ó ti kọjá pé òòtún mọ tó ṣe máa ẹnu mi lọ̀rọ̀ ti jáde bí wọ́n bá arrest anybody mi wọ́n arrest kì í ṣe wọ́ so pé ọ̀rọ̀ yìí ọ wà wọ́ ọ̀nà tí ó gbà dé orí fóònù rẹ̀ ok káti ẹ̀ tún wá sọ pé òòtún lè send ẹ̀ direct sí i o lè phone number nọ́mbà sẹ́mi pé àbọ̀ ẹ dákun mọ́sálà báyìí tẹ tírìtì báyìí ẹ bá ní sẹ́ndì ẹ̀ sí nọ́mbà báyìí èmi ó sẹ́ndì ẹ̀ ǹjọ́ ti yé a bá sì ẹnu kí n sọ pé àáfàá ni mí gbogbo ayé ni mọ́sẹ̀ ní nọ́mbà sí mi báyìí ti ṣe prógámù mo máa ń fọn bọ́ọ̀ta ni kò sí sófin tó ní mọ́ fún program mú yín kò sófin tó sọ pé kí mọ́ fún program tí n bá ṣe kí mọ́ fún jáde. so o ti láǹfààní kí irú ọ̀rọ̀ yìí kó dé tí ìgbọ́ ẹni tó fẹ́ kó dé tí ìgbọ́ rẹ̀ la fi máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà wípé ẹ láìkí ẹ ẹ lọ́ọ̀fù ẹ ẹ ṣí ààrẹ nísìnyí ọlọ́ǹfààní kó ṣí ààrẹ àwọn tó jẹ́ friends yẹ lórí social media a lè rí mùsùlùmí nù wọn a rí christian nù wọn tọrọ yóò tí ì yé tó bá ṣíà rẹ̀ sí wọn wọ́n fẹ́ wò pé kí lẹni ṣe ń sọ náà tó bá sì ti gbọ́ tọ́wọ́ àdọ́jọ́ kejì tẹ́ pàdé ní assembly torí pé òsàmì yóò ní ó pé ọkùnrin ti gbọ́rùn tí mo gbọ́ onílò yìí yóò ti mọ̀ pé ìwọ náà ti gbọ́rú ọ̀rọ̀ nu so kò sí problem káwá bírú ọ̀rọ̀ yìí ó ṣe dé tí ìgbọ́ àwọn tó yẹ kó dé tí ìgbọ́ wọn ó ti yé so ètí mi mọ̀ kókó nìyẹn o o lè má lè dáṣọ fún ara rẹ torí pé kò mọ̀ ọ́ sáàfà kò mọ̀ sáàfẹ́ ẹ̀sìn bọ̀tọ́ bá ti rírù mi tí mo wà lórí ìjókòó lọ́nà pé àga àfáà lélẹ́yìí Ah, so yóò mọ̀ pé ah, ẹni tí sọ̀rọ̀ yìí ẹni tó mọ̀ nípa tí ń sọ ni tó bá níbèrè tó bá fẹ́ béèrè yóò bí mi léèrè so n tó kù yín kù nìyẹn o you share the message to the world kẹ́ni tó fẹ́ gbọ́ kó gbọ́ tó bá gbà ó gbà bí ó bá sì gbà problem tiẹ̀ nìyẹn now. Wa alaikum ṣíṣe àmì lẹ́yìn fatia àwòrán wò lágbà wí ṣé èrò ẹ̀yìn nìkan ni ó wí àmì tí ìmáàmù ní ṣe àmì ọ̀rọ̀ pọ̀ lórí fọ́mátì yẹn nítorí pé lọ́dọ̀ igun kan lọ́dọ̀ àwọn ulama wọ́n gbà wípé èrò ẹ̀yìn nìkan ni ó ṣe àmì lọ́dọ̀ àwọn kan lọ́dọ̀ àwọn àfáà àwọn gbà wípé ìmáàmù náà ṣe ámì lọ́dọ̀ àwọn kan lọ́dọ̀ àwọn àfáà andode network ni o. ọ̀rọ̀ pọ̀ lórí àwòrán wo lágbàṣe àmín ọmọ tó jókòó lórí àga òun má bọ̀ bí. lọ́dọ̀ àwọn kan lọ́dọ̀ àwọn àfáà pẹ̀lú àdìsí tí wọ́n rí àwọn kan gbà wípé èrò ẹ̀yìn nìkan ló máa ṣe àmín. péèrú ẹ̀yìn nìkan ló máa ṣe àmín lọ́dọ̀ igun míì pẹ̀lú àdìsí táwọn náà rí àwọn gbà wípé ìmáàmù ó ṣe àmín èrò ẹ̀yìn náà ó ṣe àmín ó di méjì ọ̀rọ̀ kẹta òun ni wípé lọ́dọ̀ igun àwọn tí wọ́n gbà pé ìmáàmù àti èrò ẹ̀yìn máa ṣe àmín àwọn kan gbà wípé ìmáàmù ó ṣe àmín tiẹ̀ tán kí jàmáà tó ṣe àmì tiwọn lọ́dọ̀ igun míì lọ́dọ̀ àwọn àfáà wọ́n gbà wípé ìmọ̀ọ̀mù ó dẹnulé àmì làwọn jàmáà náà ó gbé e nítorí pé àdìsí kan wá tó sọ pé ẹni tí àmì rẹ̀ tó bá ṣe kòǹgẹ́ pẹ̀lú àmì àwọn màláíkà ọlọ́ọ̀bọ ó ṣe àforíjì fún so kò lè já sí pé ìmọ̀ọ̀mù nìkan dá ṣe àmì ń bẹ̀ yẹn gbogbo wọn ni wọ́n ṣe kí ni o ó ní wọ́n jọ ṣe papọ̀. èwo wá la fẹ́ dìmú ń bẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé kọ́kọ́ mọ̀ wípé ká ṣe àmín níbi tá a ti ń ké ó sókè lẹ́yìn irun lẹ́yìn imam lórí irun jàmáà kọ́kọ́ gbà pé ó jẹ́ súnà ok ṣíṣíṣe àmín láàyè míì tó gẹ nàmbà fẹ́ bẹ́ẹ̀. nọmba two òní wípé yálà ìmáàmù rẹ ṣe ámì ìmáàmù rí o ṣe ámì wọ́n ọ̀nà tó gbà ṣe ámì tẹ̀lé ọ̀rọ̀ kẹta lórí ẹ̀ ni pé ẹ̀yin ìmáàmù ẹ má na yín ràn ẹ̀yin náà ṣe ámì. eléyìí wá ni wípé àsìkò kan náà kò jù bá ń lọ ìbéèrè míì náà. ọkọ rẹ̀ ò sí nílé kò sì rí ọ̀nà tí mo gbà bá ó sì fẹ́ máa bá ọkùnrin sọ̀rọ̀ sọ́lé wa máa bá ọkùnrin ọlọ́kùnrin sọ̀rọ̀ ẹ kí n bá tún béèrè ń ṣe reality question ló béèrè o reality question ló béèrè ìwà bá tún ṣe kò béèrè béèrè ń dáadáa ìgbà tún ṣe. ohun tí ń bèrè ni pé àwọn ọkùnrin kan ń bẹ wọn ò ní táìmù fún pé wọ́n bá ìyàwó wọn sọ̀rọ̀ ok láàárọ̀ ni lọ́sàn-án ni lálẹ́ ni lẹ́yìn kí wọ́n bèrè pé oúnjẹ mi dà kí wọ́n jẹun kí wọ́n sì lọ kí wọ́n dé lálẹ́ oúnjẹ mi dà àfàmọ̀fẹ́ rí yín wò ó ti rẹ̀ mí mo fẹ́ sùn wọn ò ní ìgbà kankan nínú ọ̀sẹ̀ tí àwọn àti ìyàwó wọn tí wọ́n jọ máa ń sọ ọ̀rọ̀ àtà àwàdà kì í ṣẹlẹ̀ láàrin wọn ok tí obìnrin wá jẹ́ the type tó fẹ́ máa bá ọkọ ẹ̀ sọ̀rọ̀ tó fẹ́ máa bá ọkọ ẹ̀ ṣàwàdà àwọn ní máa nírú pírọ́blẹ́mù bẹ́ẹ̀ ẹ wá máa gbọ́ ẹ̀yin obìnrin àmọ̀ràn àkọ́kọ́ òun ni wípé ẹ máa ṣe ìfaradà ẹ máa ṣe ìfaradà lódodo pírọ́blẹ́mù ni but pírọ́blẹ́mù yẹn fúyẹ́ kò jẹ́ kẹ́bí ọ̀pọ̀ wàhálà ẹ̀ náà ní ń pa á kú lọ wàhálà ẹ̀ náà ní ń bá káàkiri tí ó fi jáde ní àárọ̀ kùtùkùtù tí ó sì wọlé ní alẹ́ pátápátá ẹni tó ti foforí pòòrùn tó ti dààmú lọ nínú ọjà tó ti tẹ̀ náà kadà tẹ̀ náà kadà kó bá tún wá dé lálẹ́ kó tún wá lọ́mọ bá rojọ́ kan ó lè mọ̀fẹ́ ní táìmù kọ́kọ́ lọ gbà wípé wàhálà rẹ náà ní ń pa kú lọ kọ́kọ́ lọ́gbà yún náà. bákan náà la sọ fún wọn ọkùnrin pé tá a bá wá excuse wá fún ọba òun pé wàhálà tó ń ṣe káàkiri lọ́sàn-án ni kì í tún wá ṣerú ìwọ yìí náà lóòótọ́ wá dé lálẹ́ ọ̀hún lọ́gá pé fóònù ló kù ìwọ ọkùnrin táà fún ní ẹskúùsì pé o forí kòrùn lọ nítorí aráalé rẹ ìwọ yìí kan náà ló tún wá dé lálẹ́ ló tún wá gbé laptop títí tó fi sùn lọ tàbí ansẹ̀ tiẹ̀ títí tó fi sùn lọ tí ayé ẹ ní òǹdọ̀rọ̀ kan tó ń fẹ́ bọ́ sọ tó tún ní òsáàyè. mọ̀jẹ̀kíru orí ọmọ wáyé mọ̀jẹ̀kọ́ ọmọ wáyé tí a bá fún ọ ní excuse pé o ti dààmú lójú ọ̀sán ẹ̀ bá sì dààmú lójú ọ̀sán kó wọlé kó sùn lókù ta ní káyà rẹ̀ mọ̀ faradà kó kàgà sí pé ọ wà available ọ. ìwọ yìí kan náà tó wá ga sí pé ó tún wá mọ browse ó tún mọ chat pẹ̀lú àwọn míì títí di ọ̀gànjọ́ òru ìyẹn jọ́rọ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní wípé ẹnìkan discuss mátà kan ó ní nínú abilékọ àti ọlọ́mọge ta ló rọrùn láti rí fẹ́ jù ordinarily ọlọ́mọge láàsọ pé ó rọrùn láti rí fẹ́ ẹni tó ti wà nílé ọkọ kò yẹ kó rọrùn láti rí fẹ́ ṣùgbọ́n tá a wá rí in reality ni pé abilékọ ó rọrùn láti ajá àkì ẹ̀ mọ́kọ ẹ̀ lọ́wọ́ ju ọlọ́mọge lọ. kí ló fà irun tí máa fà náà nìyí nígbà tóbìnrin bá ń fẹ́ kí ọkọ òun máa bóun sọ̀rọ̀ káwọn ọjọ́ máa sọ̀rọ̀ ok tó wá jẹ́ pé o deprive ẹ̀ totally o fún ní audience o fún ní audience ayé sì ti dára wọn níjàkújà bí ó kàn ṣe open chatting pẹ̀lú àfáà káàfáà nù. No bí igi kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bí igi mú ẹlẹ́dẹ̀ bó ṣe máa wọ gbànú. so tó o bá lọ bá ṣáàtìyàn ọkùnrin ọlọ́kùnrin lórí fóònù ìyàwó rẹ̀ kọ́kọ́ bèrè ẹ léèrè ṣé ìwọ ló kóba ni àbọ̀n ló kóba ara rẹ̀. wọ́n bẹ nínú àwọn obìnrin tó ká sí pé wọ́n ń bá àwọn ọkùnrin míì ṣáàtì tí ń bá wọn ṣáàt nígbà tí wọn ò rí ọ̀nà kankan láti bá ọkọ wọn ṣáàt wọ́n ń bá àwọn ọkùnrin míì ṣáàt tó sì ti di pé ń bọ́kùnrin míì ṣáàtì wàhálà ń bẹ̀rẹ̀ bọ̀nu tó bá ti ń di pé àfa kílẹ̀ jẹ ṣe ti jẹun wàhálà ti wọlé nù so I recognize wípé ọkùnrin ń dààmú káàkiri bẹ́ẹ̀ ni ṣùgbọ́n o gbọ́dọ̀ ní àsìkò bóyá àsìkò tó fẹ́ jẹun tẹ́lẹ̀mí bá tún jẹun lọ́wọ́ nínú ilé tí ìyàwó ẹ̀ ní òun tó fẹ́ sọ yóò níwò má mi sọ anything èmi ò sọ̀rọ̀ lórí oúnjẹ o mọ́jẹ̀kọ́ oúnjẹ ó pa mi lórí o so àsìkò tó o fẹ́ jẹun kò sọ̀rọ̀ àsìkò tí o fẹ́ sùn kò sọ̀rọ̀ ìwọ ní ègbélé ìgbà wo ló kù ńlẹ̀ fàyà rẹ láti bọ́ ṣáàt láti bọ́ ṣáàt ẹnìkan fi ẹ̀sùn kan aya rẹ̀ kó sóògùn ẹnìkan fi ẹ̀sùn kan aya rẹ̀ kó sóògùn ọwọ́ amúhábàmí mo wá bi léèrè pé oògùn wo ló ṣe ó ní oògùn tí ọkọ òun fi máa ráyè bó ń sọ̀rọ̀ ó ní bẹ́ẹ̀ ṣe ń wù wọ́n òun wọn ò ní táìmù kankan àwọn asọ̀fọ́rọ̀ ẹ̀hún kan lọ́ba ní a tó ti fẹ́ bá wọn sọ̀rọ̀ ọkọ̀ ọmọ fi kíní ọmọ fi tọ́ ètè rẹ̀ ọba ti ní àáfàá mo fẹ́ rí yín yóò ní yes èmi gan ti fẹ́ rí ọ. ṣe rí pé ó ti ń dáṣẹ́ bọ́. ó ń bẹ nínú ẹ̀yọ ọkùnrin tó ga sí wípé tẹ̀ bá dé lálẹ́ ẹ̀ tún fìgbà kan lọ jókòó ti àmọ̀ ìyá yín lọ́kùnrin ẹ̀ tún rojọ́ rojọ́ rojọ́ rojọ́ rojọ́ rojọ́ ó sì ń bẹ́nu yín tó ga sí wípé tó dé lálẹ́ èyí tíyàwó ẹ̀ ń ta ọjà níwájú ìta òun náà lọ jókòó sí ṣọ́ọ̀bù ìyàwó rẹ̀ wọ́n jọ máa sọ̀rọ̀ ìwọ̀n máa tẹ́ bá rí sọ tẹ́ bá fi palẹ̀ mọ́ wọ́n tún sọ ní ọjọ́ míì no matter little bó ti wù kó kéré tó rí i pé ìwà àtìyàwó rẹ ẹ̀ ń fi ohun kan ara yín nínú ilé ń tẹ̀sí wínú ó ti yé rí wípé ẹ̀ ń ẹ̀ ń fọhùn síra yín nínú ilé má búlọ́ọ̀kù gbogbo ọ̀rọ̀ sísọ ó léwu fáwọn àwọn obìnrin tí ń bẹ́ńlẹ̀ ọkọ ó léwu fún wọn ǹjọ́ ti yé aláòfin wá sí kòǹgẹ́rẹ́ èèwọ̀ ni kí obìnrin kó lọ open chat pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin ọwọ́ ọkùnrin tá a lè bá sọ̀rọ̀ òní tó bá jẹ́ àfẹ́ ẹ̀sìn yóò sì jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn pé ẹ dákun kí ni ìdájọ́ nǹkan báyìí kí ni ìdájọ́ nǹkan báyìí ẹni tó sì ń béèrè kí ni ìdájọ́ nǹkan báyìí kò ní sọ pé ustaz ṣe ti jẹun kí lẹ jẹ <laughs> tọ́wá tí ń di ti jẹun kí lẹ jẹ ó ti kúrò lọ́rọ̀ ẹ̀sìn o ó ti di unlawful chatting so ká bẹ̀rù ọlọ́run. pẹ̀lú pẹ̀lú fóònù wa so bó ṣe jẹ́nu ìbéèrè kejì. ṣé ìyàwó lè fi nǹkan ọkọ ẹ̀ tọrọ láì sọ fọ́kọ ó lè fi tọrọ láì sọ fọ́kọ ó lè fi tọrọ láì sọ fún ọkọ ẹ̀sìn ó gbé àwọn nǹkan kan sí abẹ́ uruf abẹ́ uruf abẹ́ àṣà àṣà ọkọ àti ìyàwó ìyàwó ti mọ ọkọ rẹ̀ wípé tí òun bá mú agolo ráìsì kan nínú kóńgò ráìsì kan tó bá gbọ́ pé òun fi ṣe sọ́dákọ̀ ọkọ òun ò ní bínú ó ti máa irú ìyàn tọkọ ẹ̀ jẹ́ based on irú èèyàn tọkọ rẹ jẹ́ tẹ̀lé báwọn tẹ̀lé báwọn mọ àdámọ́ tọkọ ẹ ní nípa dúkìá rẹ ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì a gbọ́dọ̀ wà very very careful ìyẹn àwọn obìnrin níbi pé tá a bá fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ láti máa ṣe fún ọkùnrin tó bá ti di pọ́bìnrin kan ó ń gbóúnjẹ fún bọ́ì kan ó ń gbóúnjẹ fún bọ́ì kan láì gá sí pé ọkọ ẹ̀ nímọ̀ sí kì í lẹ́yìn dáadáa o so má sọ póbìnrin lè fi nǹkan ọkọ ẹ̀ sí sọ́dákọ̀ lẹ́yìn ọkọ rẹ̀ kọ́ wá dójúlé bọ́ì kan kọ́ ọmọ gbóúnjẹ fún un láì gá sí pé ọkọ ló fún ọ ní instruction bẹ́ẹ̀. bákan náà sì ni pé o gbọ́dọ̀ ṣe àṣejù lórí pé o fi nǹkan ọkọ rẹ tọrọ láì gbàyọ̀ǹda àṣejù ni kó gá sí wípé o ti mọ̀ pé baálé rẹ tẹran ọ̀bà pé méjì kò ní oúnjẹ yìí ò ní wà òkè ẹran wa jẹ́ méjì ọwọ́ arẹ́ nìkan tẹ́bi ń pa kò sì ránṣẹ́ ọwọ́ amúkanú ẹ̀ àṣejù nìyẹn o àwa ni à àfẹ́ mọ́ bínú lágbájá ni mo fún lẹ́ran kan àbùkù ló bàbọ̀ ọ̀bẹ o so bó ṣe jẹ́ nìyẹn last question last question. àdúrà àlùwàsílà ẹ̀gbà wa oríṣi méjì ló gbà wá ó tiẹ̀ ju méjì lọ ṣùgbọ́n ní abala ìnákàlá túkúlífù lèmíhàd ẹ̀gbà wa kan wá kò níyẹn nú ẹ̀gbà wa kan wá ó níyẹn nú èyí tó bá wùwà nu méjèèjì náà ní ká máa ṣe alẹ́ fi kún alẹ́ má fi kún méjèèjì náà lọ wà nínú hadith alọ́ọ̀fù wá ṣe kùn gẹ́ dáadáa ó yẹ ẹ̀gbà fi sabilillah subhanakallahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik àsìkò irun fún àwa ará Ìbàdàn